الله لي ينبغي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رب لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbede kinana tí ọjọ́ nẹfẹ yóò wọn mọ akódà bí adéjújẹ mí kìlẹ yìí èyí kiri ka wọn dé mọ ibẹ èyí ò ṣe kìlẹ yìí kìlọtìmọ̀nà jìmá kí àwọn àgbàdo ká yìí èyí ni oṣù ramadan ló ń lakini adaga kwa dai kanabi ya Muhammad sallallahu alaihi wa alihi wasallam hijira ko Makka eh, eh, eh. ko Medina ọdún dùbúkà yọgbọnmẹlẹ yàgbọ méjì yàn mẹta sóra ìdìbòwò ẹwà kadu ananyi ni wọn ti sóra tó nìta yìí asọkàdúgbò wa kàdá yẹ kó mẹnuka yàgbọ mẹta yàn mẹ èyí nyɔmɛ nyɔ adzo kata kadi ayɔ nyɔnuka nyɔgo mɛta nyɔmɛ la anakɔ anabadzɔ yi ayɔ tó nyɔ mɛ ogun mɛluka nyɔgo mɛtɛ wa anakɔ anabadzɔ yi ayɔ ti one seven zero twenty five na ahun. يا أيها لقد جاءكم رسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما يا أيها الناس wajirafani ame kumechamune chaka ame kumechamune mede wudɔ kide. ene du kitsi kitsɔ ma nebi adam tse kitse la tse ni tsadze ni tse ni tsewɔ tse ni tsedza tse ni ede wudɔ kide. ene me ne o nida o kitsɔ na de, kitsɔ na di na يا أيها الناس أجل بدا أمبر ميشامون الفجر واتها أدم دوائتا قد جاءكم الرسول بالحق من ربكم ده أمشي لأكرة كمبا قد جاءكم الرسول بالحق أمشي لأكرة كمبا بوكي شيو قسيامة أمشي للي أمشي محمد صلى الله عليه وسلم

وإن تكفروا فإن لله ما في السماوات والأرض من دجن مدمان لبمجل أنا لولا إن يوما وإن تكفروا iṣẹ́ ń pẹ́ ń dà káàkiri mẹ́lá ọjọ́ tẹ́ mẹ́mà mẹ́tẹ̀ẹ̀hún dúkú ọjọ́ ọ̀fẹ́ ọjọ́ ìbò ẹ̀ tóbi lámẹ̀kùnmẹ́ lálẹ́ tó dáhùn ọ̀yìnlélá yìí máa fi sí tsakɔ gbɔdɔ me ŋkumadze dza le meje tsaka ɔdzɔ katiti nɛ bɔlɔ arubi ɔgbɔdɔ me ŋkumadze dza nɛ yi kɛ ɔdzɔ òun katiti òun nɛ itsu nɛ kɔ nɛ òun tsi òun nɛ na am. وكان الله عليما حكيما الله عليما ọjọ́ tí nùmọ̀ gbọ́dá mẹ́rin kì jọ náà hakiman ẹnu ọ̀ka ẹ̀wọ́n ti gẹ̀ tí wọ́n gbọ́dá mẹ́rin kì á lulẹ̀ ọjọ́ kí wálé jùmọ̀ mi akɔ katolia wodza mi be kuma dɔta kida wo ma egbele daka wa wa ohun tí a mi yẹ wúlò fami ní sara ma wọn dọ́ ma alè kìtà bi naam. Ya ahlal kitab la tahulu fi dinikum wa la ala Allah wa la taqulu ala Allah illa al-haq إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته أشباها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تكونوا ثلاثة إنه خير لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. Ẹ̀wọ̀n ìkọ̀jọ́ dára jẹ́ wá dáàbí dáàbí tí èyí ní ìkàjọ́ olèrè tí wọ́n tí èyí ní ìkàjọ́ yìí olèrè tí wọ́n tẹ̀ gbìtìgbìtì. Ẹ̀wọ̀n àmì pé màá wójú tí a máa ń rí olè jí ọ̀hún àmà àṣàmì àlè tàbí àmì ẹ̀húdù bámi nẹ̀sára alu ibe máa ti jójójò yẹ̀húdù títọ́ máa ọjọ́ àmì ẹ̀sára títọ́ máa ọjọ́ abóhùnṣẹ́ kan títọ́ máa ọjọ́ bẹ̀ àmà àtijọ́jú kìlọ́mọ̀ ti àti ní tíṣọ mẹ́ẹ́ pàmì ẹ̀húdù tó ọjọ́ tíṣọ mẹ́ẹ́ lẹ́wọ̀n àmì nẹ̀sára tó ọjọ́ tí àṣọ mẹ́ẹ́ kàbẹ́ òhùnṣẹ́ pọ̀ tó ọjọ́ tsɔ mila mi le ta ɖa do ɔdzɔ abe kami yehudi do ɔdzɔ kakɔdze na fi lo meje ɔkɔ tuma mɛta di gama wɔkɔ ɖe fi yehudi de ro la yi ɔkɔ ɖe fi la yehudi de ro la yi ɛta ɖa ha wɔkɔ ɖe fi na kɔ ɖe na fi ro la la yi de kɔ ro mi يطالعون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون Yẹ̀wúdì ọ̀dí ọjọ́ jẹ, ìwúmi ọjọ́ mọ́ ìwọ̀n kọ́, láti ẹni Òzéèrú ìwúnọ̀lá, Òzéèrú sọmọ ọjọ́ ọ̀hún ẹ̀lẹ́sìn, orúkọ ọjọ́ ọ̀dọ̀jẹ̀ wọn jẹ́ pé òun kọ́, orúkọ ọjọ́ tòmí ọmọ fi òun kọ́ dia le nada imidia ija idiga ko eno jele chena mame edo jom ko dia tabali waje ko ni jama katitin wa ko ya bin qara al masih ibn allah abi nasara afwanege ena al masih isa ibn maryam ko jika ya kidia ke ko lojum gbegede al masih isa ibn maryam ibn allah meno mo jo won elewon chi amanugo olùkọ́jọ́ pé wọ́n máa jẹ ìdí wọ́n máa mọ ìdọ̀rá yìí wọ́n máa ìgbéjà náà wọ́n máa máa wú láàbíà láti ní ìyí alùpùpù àbájọ yìí alùmọ̀tú yìí sọmọ mẹ́rẹ̀m jọmọjọ́ wọn lẹ́ tètè iṣẹ́ náà wọ́n mẹ́ta gbé àbọ̀ kẹta gbé náà. lẹ́ẹ̀ni kakọ́ olùrùn ìrìn àkúrẹ́ àdéhìí.

ba abo àti iye maki fẹ́nà àlùfẹ́rẹ́ jìn àmì gbẹ̀láàmì gbẹ̀lẹ́ gbẹ̀láàmì yẹnulẹ̀ àmọ́ bí àwọn àmàlàkà wọ́n jẹ́ lẹ́fẹ́ yọrọ ìnà lẹ́nà yìí wọ́n ìnà ilé ìrìnàjò. akọ̀jọ́ ìfẹ́lẹ́ ni àmì péèkù wọn kò sákìdá wọn ije mẹtara kí nàdé bi ìta gàtẹ nìyí la gbọdọ kókọlá máa wọn lè rà bí pẹlú ìṣe kọkọ ọyẹ fẹlẹ ni. ọ̀sẹ̀lẹ̀ ọmọlá ìyẹ̀wò ìnẹ̀tara tàbí òṣìṣẹ́ pẹ̀lẹ́ fún akọ́lùkọ́lá bíbí kọ́ tẹ̀lẹ̀ ọmọlá ọjọ́ àmàna ọmọ náà. àmìnà yóò sọ̀tù. ẹ̀hùn tí màmá lẹ́nẹ̀kùn máa ẹ̀hún tí màmá lẹ́lẹ̀ fún aṣàbọ̀ àná ń ti tọ́jú ẹlẹ́fẹ́ ìrìnsẹ̀ nàmá tá ẹ̀hún tí kọjá kàwé fún yàrá rẹ̀ ọjọ́ ìfẹ́lẹ́ ni àmì àmẹ́yá àmì kìtà àmẹ́ àmì dé màdàtà kìtà àmẹ́ àmẹ́ ìjìnà ọjọ́ ni. lọ́sọ̀ olú ti di ìbò ọmọ kíyàn fi ń bí dínìkù àti òun àti oníṣàbí ń dá mẹ́ta yìí fídíò oníṣàbí kò gbé oúnjẹ dáhùn ni oníṣẹ́lẹ̀ làkà mẹ́ látọ́gọ́dú sí ìdí ìdìbò náà. ọ̀la tó kúrò àmọ́ ìlẹ́yìn. àmọ́kílà gbẹ́dọ̀ kọ̀là fọ́ọ̀nù mẹ́rin ní ọjọ́ ilẹ̀ làákọ̀ tí ó kọ̀ létí ìdí ọ̀gbẹ̀ síá. kọ̀là dúkẹ́ màkẹ́ẹ̀ka ọjọ́ ìjọ náà yà make sure kí n lè kọ̀là ojú ìjì kọ̀là تجاهم سوف الذين كانوا يبتان تو أبو الله تتان إنما المسيح عيسى بن مريم رسول الله إنما المسيح عيسى ابن مريم رسول الله المسيح عيسى بن مريم تنشى جايتي ìṣe ọmọ ọjọ́ ìṣe ìṣe kejì ọjọ́ ìṣe ìṣe nìkejì máa yẹ kìlẹ̀ dà máa dé ọgbà súrẹ́tì máa yìí dà. أجب ما المسيح عيسى ابن مريم ما المسيح عيسى ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لكم الآيات كلهم يكذبون ما المسيح عيسى ابن مريم ما ما ما المسيح عيسى ابن مريم ọjọ́ ìfúnlẹ́ni àníbi ìta ọmọ mẹ́rin ìdí èkìtì ìlú bọ ọjọ́ ìṣe ìṣe. ṣùgbọ́n wà má àmọ́ àjẹ́ bọ ọjọ́ ìwé kùnú àmì ọjọ́ ìṣẹ̀lẹ̀ tí ò ṣe ńlá rẹ̀ tó lò tí ó ń jọjọ́ bí àti ó ká dédé dábì ó ń jọjọ́ ṣe ní. ọ̀rọ̀ wọn lè fi ìwọ̀n ọbẹ̀ yìí ó àwọn olùjẹ́ tí ó wúwo dọ́gba àwọn dágbò òun wá ẹ̀ṣẹ̀ òṣèlú yóò ní àti òjò tala. náà wà ó ń mú òòjì dẹ́ẹ̀bá. iye ń kí alọ́lá ń wéwò ní atákì máa nà tẹ́lẹ̀ dédé kọ̀tùn ẹ lọ gbẹ̀sí àwọn ìṣe ẹ ń fi jí ọjọ́ de ìdẹ́ ìwọ̀n ó dún ohun tí ni kí ohun kí ni kí àánú rọmi àlìyẹ́nà kákàlù kọjá sí ni kí tí là ẹ tó ìdílé táìlì mẹ́lẹ̀ ọjọ́ tsọ̀nù nẹ̀yìn táìlì mẹ́lẹ̀ mẹ́lẹ̀ ń dà ohun tí mi pa ó ẹ̀. nà àtàwà wa nàtsà náà lẹ́ oyin yà ní ilẹ̀ àmọ́ ta bọ̀dọ̀ mọ́ta ọjọ́ tsọ̀nù nẹ̀.

ee tatbaara pokalalaw amalịka yi na-eje anyị naogele ahụ dịhehụ ụ أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون Ibe la gbọ́n àmì ẹ̀rọ, ẹ máa kí gbé jíde gbẹ́rún lẹ̀, jíde bẹ́ẹ̀ ìṣojú jẹ́ pọ̀ ẹ̀ka ó rẹ̀ ti gbọ́ ẹ̀ka wọn. yana da malaika inni ja'ilun fil ardi khalifa yana wana chola bowo wana chola ne tuja ne le bowo yekide ya yekide wa tunga yala kini ojo chola ne bi adam bowo ni manu ne de kele ojo jo ya ayyuhan nas الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث فيهما وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام

وكذه آل عمران وكذه سورة مريم وإذ قالت الملائكة يا مريم وإذ قالت وإذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة من اسمه المسيح عيسى ابن مريم رسول الله وإذ قالت الملائكة wajen mana mariya duka bakan mala'ika kuma da bishara ya maryam ya maryam wa maryam inna allaha yubashshiru ọjọ́ kàmi kú pẹ́ jáde àkínní alùpẹ̀ dága bàjẹ́ yìí bí kẹ́lìmẹ́tì mìíràn kẹ́lìmẹ́tì kúkọ ọjọ́ kúkọ yà á gbé abàjẹ́ yìí kẹ́lá bí ó dùn sákúmọ́ àti bí sákì lálẹ́ tí wọ́n lẹ́ ìtìnúhó àlùmẹ̀sí yìí sábìnú mẹ́rìàm ó dùn sàlùmẹ̀sí yìí sá ọmọ mẹ́rìàm ọ̀nà ìkẹta rẹ̀.

telekidai ami ali kitab mamu katete tak mamudu kɔjɛ kɛtɛ mamudu fɛlɛ kɔjɔ ohun ti dɔ na ne bi isa ma mɛrɛm kete wo o dunuya kima na kan. wajen kai ha ne murana ce gini a gini inda matsala isa inda lahi inda matsala isa inda lahi da matsali adam habila na hukun fẹ́ẹ̀kú inda matsala isa inda uju a nabi isa mọjọ taka ya anabi adam ne duka ki ake shawo ki da anabi adam ina tan iniye amma anabi isa o je ni ata o ma ni e gulu kuma kolai e kuma da den ma o ki kata un no ma ni so un le ma bi ma o ki ina ni iniye e ne ki mi na je ni e ne ki na tan ni ki na ko ende yàtse tí ma di dẹ́gbẹ́ ma fi wẹ̀ yìí atakete ŋun ma nẹni wà á tsọmọdọ tí o kọ la tí wọn bẹ bẹ bẹ bẹ káwọn fi kàtá tó ọjọ́ ti wọ́n nìyẹn ma yọ látẹ̀gbẹ̀lú ti di nìkú amẹ alìkítà mẹ kí tsatse tu atse tẹ̀wìlì ẹ hàdí ni mẹ lò yìnyín malimasi wò yìí sábìlì mẹrìàmà rasulillah àní ti yìí sọmọ

mɛ ma jɛ kɔjɔ mɛ kɔjɔ mɛ gbɔdzi wọn lɛ ke wɔrɔsoli bala yi ma nɛ gba onu tsi ɔjɔ saka tí onu tsi mɛ kati fi mɛ ti ma ni ŋu ta mo onu tsi kele wuli tsi kia na wa nu bi mɛ yi mɛ jɛ gbohun tó dɔjɔ kati kpɛ ma wa yi na am. wọlé gbàgbóró ìfẹlá ta. mɛ kíjì bí ẹni fún mi àti ọjọ tẹta ìdílé o àkàyà kà wọn dẹ gẹ obi ma bẹ kàkiri ìjọmọjẹ yìí wọn nàbí gbó kàkiri ma wọn dọ mọ bẹ mẹ ẹ̀ta ọ̀hún títí kí ọjọ́ tẹ̀ta tírílì ọjọ́ ata àmàkàyò ọjọ́ ọma àmàkàyò wọ́n ṣe é fẹ́tàlẹ́tì ìnà lè láyé wọ́n ìnà ilé ìrìnàjò. ọjọ́ ìsọ̀làgídẹ́ màkàyè direct pàtà àti ọjọ́ mọ́ni ṣàkàbìrì kátà tíṣe ọkọ̀ máa yẹ jẹ́ kátàbìrì màtí ní wọ́n ní oṣù kátàbìrì ta. sọ́ọ̀tù máa yẹ dà lẹ́tẹ́rì kẹfọ́rẹ̀ lẹ́zínà. لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما نجيناه إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب na ya kọjọ du wẹsọ ìbẹ̀rẹ̀ pàjẹ́ òun ojú kọlọ̀ ẹ̀dá máa méjì kìlẹ̀ gẹ̀. ẹ̀yà fọlá ni ẹjọ́ ló palẹ̀ lẹ́kẹ́ni pẹ̀fọ́dà lẹ́sìn náà kọ́ ìnà àmì pé màtàkọ́jọ́ tiẹ̀ ta ìṣẹ̀lẹ̀ máa ń dà káàkiri. dábàá kó máa kàyàn lámà lọ àkíní máa kò kọ̀lé ọjọ́ dábàá kó máa kàyàn lámà lọ àkíní máa kọ̀lé ọjọ́ dábàá kó máa kàyàn lámà lọ kó máa tàbí lé ọjọ́ àkáàkiri òríjìnà bíṣì fòtòkọ́pì lẹ́kọ́dí kẹfọ́rẹ̀ lẹ́dínà kọ́ọ́nù màtẹ̀lẹ́gà ń ẹ̀mẹ̀ gbẹ̀kíṣẹ́ ọjọ́ tí lábọ̀jọ́ kan bá wọn lọ́ta. wọ́n máa ń ìlà nínú ìlà ìlà ohun wa. nínú ìlọ a lọ́jọ́ kò jẹ́ tó jẹ́ ọjọ́ máa ọjọ́ ọjọ́ ọjọ́ ká ọjọ́ وقليلا ينتهوا عما يقولون iṣẹ́ ń fi nẹ́nẹ́ kìdéhùn máa kẹ́sọ̀dọ̀ ń ka ń kọ́ ìgbà yìí wọ́n ka ẹ̀ ń tẹ̀wò màmá mọ ọ̀ka máa ló dé máa là á máa yẹ kojú náà ojú يمكن الذين كفروا منهم عذاب عليم ليمكن الذين كفروا منهم أمالكم عشان كفر با ليمكن قلنا أولئك كجاج كاملة ليمكن الذين كفروا عذاب عليم عذاب أولئك يعوى yàjọ làwọn ẹjọ yìí kájú wọn dá kó téèyàn téèyàn wọn ń tajú rọ yajuji hilo adhabu na alimu أفلا يتوبون إلى الله na والله غفور رحيم أفلا يتوبون إلى الله Ọdílẹ̀ Màkàlẹ́ máa ya fún àlẹ́ àìsíwá tí gbọ́jọ́ kí ní ṣé gbọ́jọ́ kí ìyálé ìjùmọ̀ mi àbá tó ń ké. Má lè àìsíwá ya jọ́là kí lẹ́yìn Màkàlẹ́ kìbìrì lójú ويستغفرونه كما بيوجي ديغا فرا كما كيكاغن نعم والله غفور ọjọ́ mẹmọ́ọ́ká gbẹ́dọ̀ ọjọ́ òun á yọ̀ ọ́ mẹ́tẹ́kù mẹ́tọ́ máa ọjọ́ àbẹ̀kúmọ̀ ẹ̀dẹ̀ kejì ọjọ́ àbẹ̀kúmọ̀ ẹ̀dẹ̀ ọjọ́ kẹtàlẹ̀ náà. ìnáwó lọ́ọ̀ ìlà òun wa ọ̀sẹ̀ màkì ìnáwó làwù ẹnẹ́ kìjà làwù ìlà òun wáyé ọjọ́ ká títí òrìṣì náà. òbá ọ̀nà wò ayẹyẹkù nàlọ́wọ́ wọlé. ọjọ́ ìrúlé ìjíwájọ́ kùmà kàkì ìṣe nọ́mà ọmọ àjàbùwálẹ̀ ìṣe ó nẹ̀.

adzɔ mɛtɛ yà kini ɛmɛ ma tsi kɔlɔ yɔ anɛ alùpùpù adzɔ ma lɛ ina lè la yi kɔ ina yi la yi wɛfɛ awo lɛ ɔwɔ sadza awo ta ogbe lɛ sadza mi ta n'o sadza ta n'awɔ mɔ lɛ tó nɛ ɛnɛgidɛ kpɛkɔ wɛni ɔma ti wɛ kò adzɛ kpɛkɔ kolo dzadzɛ ɔma ti ɛnu wa nɛ o ɔyɛ fɔlɛ ni ayɛ kuna lɛ wu wɛlɛ kuma kakɔ dzɛnɛ fɛlɛ dzɛnɔma.

ẹjẹ mọ kí ajé tí ọmọ kí wọ ọjọ yàdù wọ yàdù kele yàdù kido yàdù ọjọ ọmọ nílẹ wẹ nọmba ní amójú wọ́n ní wọ́n làlá dèmí ni o ó jẹ́ kí ẹ̀dọ̀ kíkọ́ bí ẹrẹ́ tó alára máa yà áyẹ̀lẹ̀ bí nìkí. ìgbà àbùsọ̀ wá sí fọ́ọ̀rùn

ìṣojú wọ ẹ̀tọ́ yìí wọ́n ṣojú àná ẹ̀dẹ́ tí wọ́n lé ẹ tí wọ́n ẹ wò ẹyẹ fẹ́rẹ́ ní ìbọ̀ kẹ́kẹ́ ẹ ń fi tí ọjọ́ mọ́là ṣe ń wà àìsàn. ọ̀dọ̀ tí wúro ló ṣe bá àrùn àjà. àwọn ìbọ̀ kẹ́kẹ́ àbúwọ́ kọ́mkọ́mkọ́m lẹ́ èé fi jẹ ẹgbẹ́ ìwò mẹ́ ìbọ̀ kẹ́kẹ́ kọjọ́ máa ó jí pẹ̀tẹ̀ mú kí mo gba oúnjẹ ìwò mẹ́ láti mú mi tù jí ilẹ̀ àwọn mẹ́ jẹ̀má nẹ̀ ìbọ̀ tíkítíkí sọ̀rọ̀ rẹ̀ mà ẹ̀hùn jọjẹ́ ju kìlẹ̀kí ọjà lè fún lọ́wọ́ nẹ̀.

wo kẹ́tì tù kẹ́tì tọ̀ kẹ́tì ọdún ọmọjọ́ ẹ̀dì ẹlẹ́ni ẹni fà èbílí ojú ǹgbẹ̀ yóò bá wọn ọmọ pé òun kọ́kọ́ eré ọmọ tó bí wọ́n tó kọ́ ọmọjọ́ bẹ̀. káà ìnàlè láyọ̀ ìnàlè láyọ̀ kúpọ̀lá lẹ́kẹ̀ àfàlùwé òun ìbọ̀ kẹ́kẹ́ kọjọ́ máa wọjá lè kú lọ́wọ́ nẹ̀ ìbọ̀ kẹ́kẹ́ tì máa nẹ̀ táyọ̀ bá múlù mí ìbọ̀ kẹ́kẹ́ máa múwó lù dàgbà máì àǹdà lè ra àmáàdì wọ́lẹ̀dà. àdéhùn sọlọ́lá wọlé sẹ́ni abe kametsani ta do ŋun ɛfɛ ŋuti titi ikpɔ ma yɔ ɔdzɔ le ɛfɛ yolo ita nye tɔ ɔdzɔ le ɛfɛ yolo ɔdza amɛ musulumi ba mɛla yi ka amɛ musulumi ba mɛla yi ka ayawo dɛ. الذين يحملون العرش ومن أولى الذين يحملون العرش ومن أولى يسبحون بحمد ربهم ويستغفرون الذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وإيمان فاغفر للذين تابوا واتبعوا سبيلك فقهم عذاب الجحيم ربنا وأدخلهم جنات نعم. ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم الله أكبر ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك ومن زكي سيئات وكيهم سيئات وكيهم سيئات ومن زكي سيئات يومئذ ومن زكي سيئات يومئذ وكبر عندك وذلك هو الفوز àtẹ̀sí ọyẹ ẹgbẹ́ ní alùpùpù ọjọ́ ẹ̀dọ́jọ́ ń pàdé pàjákàbà alẹ́sí náà yá hàmì lónà láàrì tákà mi màláyíká mà náà tẹ ọgbẹ́ ọjọ́ ojú mà nọ́tìsì jálè àkíní àmì lẹ́sára ọjọ́ ẹ̀dọ̀ pàdé tàbá àmì àyà àmì alẹ́sí náà yá hàmì lónà àmì category abi malaika dɛ image malaika jibiri lu katite ina ebi kɔntɔ bama gɛ atɔwɔjɔ tso ye ma yi dɛ ɔya hamilu arusara bi ka bɔ ka wo. o kɔ wo mi ye o na ebi bɛma ni ya. ɔya bani ami tɛwu ami malaika ɔba oh, malaika mɛjɔ tɛwu amalaika mɛjɔ ama na tɛwɔjɔ yi atɛwɔjɔ yi na o nu pa yi ti a dago yi o ti amalaika pa yi lɛ o ma ama gɔnyu.

amalaika ti tasbihi kaita hamidu masu danye da wajen ba sabbi huna bi hamdi karo shi tasbihi wajen kaita hamidi subhanallah walhamdulillah ẹrẹ rẹ kọjọ na ọgbọ tó mú ma kọjọ àrọ ọgbọ ìdọjọ gbọ ma náà máa jẹ ìmánì bụ ọjọ jẹun kàkà mi ìlú kọ ọjọ ìhàn jẹlẹ. abẹ́lẹ̀ àwọn àmàlàkà sàwọ́jọ́ yìí. ẹ̀rẹ̀ rẹ̀ mẹ́nà dúkù ẹ̀ka àwọn jẹun kí á jẹ́ yìí síbi hánàkà wọ́bí hàmùdíkà síbi hánàkà wọ́bí hàmùdíkà ọjọ́ náà fẹ́ẹ́ ló gbá abẹ́lẹ̀ rẹ̀ tọ̀ ń kọ́ náà. ọ̀rẹ́ ṣe òṣèlú náà lè yẹ̀ bí náà mẹ́rin. ẹni àárọ̀ bìí tó dáhùn tó àmọ́ má tìtò dáhùn dáhùn ọmọ tí nìkú ọjà lè kú lọ́wọ́ nìyí tìtò dáhùn dáhùn àmì ìgbé kùmàjà mùsùlùmí kùmàjà ọmọ màdọ́ máa dùn ẹ̀dọ́ kadìdì màdọ́ máa lè gbónú sẹ́wẹ̀ màdọ́ máa ṣe ọ̀rọ̀ mẹ́lu màdọ́ máa jalu màdọ́ máa wò ìlẹ̀ka bọ́ọ̀kì kékeré lẹ́sìn náà dáàbò àmà bìí ìdìbò ẹ̀jì tuba kó ẹ̀ múlùbá ní pé màrá tòrò ma màá ti tuba lẹ àtòjá ní pé màá ti tuba kó ẹ̀ àmú pọ̀lá fẹ́lẹ̀ ọjọ́ gbọ́n nàmá. ربنا وسعت كل شيء رحمة وعلما. rahama ẹ̀jẹ̀ nagbada tó lẹ ojú nílẹ ojú ti rahama ẹ lò jẹ na nẹ náà. ọ̀pẹ̀ oye lẹ́bi ìnàta kú. àbájú èdè ikú ẹ̀jì gágbára kú ẹ̀dùn báwa mi bẹ́ẹ̀ kùmà sí tuba lẹ́. ọ̀pẹ̀ oye tẹ̀bi. táwọn màdán máa lè bọ́ ní ìràbàjẹ́ àjẹ́ kùmàjẹ́ màdán máa sọ̀rọ̀ mẹ́lu àjẹ́ kùmàjẹ́ màdán máa sọ̀rọ̀ àjẹ́

ọjà kìí gbéra ẹsẹ̀ balẹ̀ kó dàbí èsì àti àdéhùn sí. Ọgbọ́dọ̀ ṣáká ti jojú àlè méje palẹ̀ lẹ̀wú ọjọ́ kátìdé wọ̀ lẹ́yìn. Náà. Ọ̀fẹ́ bá ìlàjì wọ́kìlà. Ọjọ́ máa fi láì ṣe ìwọ̀kìlà. Ọjọ́ tí wọ́n yẹ kí á jìdì, kí á jẹ́ nìyálé ẹ̀hún lúgẹ̀rẹ̀. نعم لن يستنجب المسيح أن يكون عبدا لله والملائكة المقربون ومن يستنجب عن عبادته ويستكبر ويستكبر فسيحشرهم إليه جميعا. يا لن يستنكف المسيح ayékidẹ wọn adùn mọ ajálà kínà níbi sọmọ mẹrẹ yànnàjàlè àmì ìgbó kùmàdù tsọmọjọ bàmí ìgbé kùmàdù yẹn tsọjọ bàmí ìgbé kùmàdù ọjọ tsẹta àníbi sọ àjọ kùmàdù àkàlẹ wọn ànàjàlè orí yálò dẹ lẹnu yẹn fẹn kí wàlú mẹsì ìlú ọjọ fẹlẹ náà mẹsì ìlú sọmọ mẹrẹ owó yẹ yẹn nẹ ikọ kí àtọjídágún náà ọ̀fẹ́ bẹ́ẹ̀ lè náà. wani kuma ka ton ki dai ka to don ki anabi isa ma maryam yana kuma don ka kina abdullahi ya bo jon ti atene kuma do mo jon na am wal malaikatul muqarrabun ki ta anabi isa malaikatul malaike kuma marojo chaka ka to rojo doje ma badu e wo fa ichi ma e wo do ma cha ma ka to rojo doje

ẹni tó kì í dọ́là wọn àtọ́jọ́ ìyẹn ọmọ ọjọ́ ọ̀hún ṣe jákè ìmọ̀jú ní sáàkó ọjọ́ náà ẹ̀fọ́ yóò ló. ọjọ́ ya ṣòro ilẹ̀ ìjẹ́ mi. ara mẹ mẹta mi mùsùlùmí ẹ̀dẹ́ mẹ́kí padà mẹ́tẹ́jú rí ba dé ìjẹ́ mi à ṣáká ọjọ́ náà ẹni ẹdẹ́rù máa ọjọ́ kí نعم فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا أما الذين آمنوا أجل أبي بيت ما نبتاوش أمي لما قيدي أجل ما أصيرنا òbí kùn àdọ̀gẹ̀tà ọjọ́ àyọ̀ mọ àwọn jíkọjọ́ kàìta. láti kọ́lẹ́ fi àgbàdì máa pọ̀ jẹ́lẹ̀ fẹ́ yòrò náà. lẹ́yìn wọn bí mo dù rọrùn. àgbélẹ̀lẹ̀ ọjọ́ fẹ́ràn wáyé ládàá mẹ́lẹ́ kọ̀ọ̀kan máa kò ṣe àkíní yàtú máa talùkùmàjìlì talùkùmàjìlẹ̀ yàtú máa kàdé yàtú máa ní máa dọ́gù dọ́gù inyagbe yàtọ̀gù máa àtìsáàtì yàtọ̀gù mẹ́wàá ejò nìyíta lákínà àbùkẹ́ máa Na'am. Wa yazidu min fadli. Yele ka kana ko ma min fadli ko yele idaru ka alu ke benele de ta ki je ole ma kini abu ma ju kolojo ebe tujuju. Ele ka do mo

ọjọ́ fẹ́rẹ́ ni wọ́n á tsàmẹ́ ládàbà àdàbà àlìmà àdàbà èkì àwọ̀ ọjọ́ kìtì wá tẹ̀lé wọn. náà wọlé yẹtìdú nàlẹ́ òyìnbó ńlá. ọjọ́ àwọn máa mú ọjọ́ náà bá wọlé yẹtìdú nàlẹ́ òyìnbó ńlá. má wọn nẹnẹ múlẹ̀ níbi ọjọ́ náà tó lọ sí àgbà máa. oníyẹ̀ wọlé ayọ̀ sí rọ. má nẹnẹ àjàdù má ní wòlíì òmùnẹ̀ kí àgbà má kí àwọn má jàdá fún àgbà bọ́jọ́ dánẹ̀ wọlé àlẹ́ sí rà àbẹ̀kí kí á má lẹyọ kàdìdé láàmù. Ìyá ayíwá náà kò kọ́dẹ̀ já akúrò kòrò ààrùn nínú ọdí kò. Wà á ń sẹ̀lá ilé ìkò nùrọ̀ mọ́bílá. Ẹgbẹ́ wọn ni yá ayọ́ àná kò lọ́gẹ̀. Yá ayọ́ àná kàdìdé ayọ̀ lẹ́wọ̀ dẹ̀. Ìṣẹ́ ń fún wa kí yá ayọ́ àná kò àná ame mẹtsamone idɔnɔ ɔdzɔ mɛtsi ame ŋu ɔdzɔ mɛtsi ɔdzɔ nɛmɛ tolakɔlɛ yatɔ atọ yatɔ dawo atọ owu ɖe o akagbɔla tó ŋu ɔdzɔ mɛ ɔdzɔ nage nu kɔdidza afɔnboro hã nɔ kódza abiridu bee muhammed sallallahu wa sallam ɛnu yà wọn ya alukurani kìlódjima ɛnu wọn sallallahu wa sallam wọn kì í kíkọ mọ agbọlọ ẹdẹ wọn jẹ wa báyìí wọn fẹ mọ ọlẹ kí á kó wa ẹgbẹ́ lọ wí kó fún ẹ̀yìn náà. Wà ń tẹ̀lé náà ìṣe kó mú mú Wọ́n fi àwọn mú panẹ̀. Èkì tí ẹ kì á ọjọ́ òhò ń fi kọ́ ìṣe bọ́jọ́ kìá jíjẹ́ àmọ́ àtúndì fún àmì páyé ìyàwó àìdílé gbà á kú bọ́jọ́. àìdàgbọ́ màá ẹ kó jẹ́rò rẹ̀ táàkì màá wọn mílẹ̀ dàdú ẹ kẹta ẹ nẹlẹ ẹ má kẹ àtúnná lè ju wọn mẹ̀mẹ̀lẹ̀. àmọ́ àti ẹnì kí á lóore rẹ̀ táwa ó ṣẹlẹ̀ dé mú o àmọ́ àyín àmì páyé bí abẹ́kẹ̀ wọn nílé tà wá ní. màmí lẹ́tà tó wá lébi lẹ́tà lẹ́ yà wọ́n ètò ìlúta lébi wá gẹ̀

shine la ya be gida gida suratu yunus ya ayyuhan nas qad ila wa tiga يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء للناس وهدى وموعظة للمتقين يا أيها الناس ọjọ́ fẹ́ràn àmọ́ mẹ́sàmú ni màá kà yìí ó ti kó jọ mẹ́ ọjọ́ làwọn ilé tí ó mẹ́fà mẹ́ ẹnkì àti mẹ́nàtì àlùjẹ́nà ẹ̀nà ọ̀nà ẹ̀rọ̀lá òǹdẹ́gì kọ́díjà àtúntò mọ́ ìdẹ́gbẹ̀ mìíràn wọ́n àdí ìṣẹ̀kúbọ̀ ọjọ́ kìkì ó dúnà ìyá sẹ̀rẹ̀ fún mẹ́mẹ́ náà ń. ọ̀ṣìbá òye náà. báwo lè máa fi tùdù rú? ọ̀ṣìbá òye máa fi tùdù rú. wọ́n àti lẹ́kùn àdámẹ́ àdúrà lẹ́kùn àdámẹ́ ìyá tí ó

òun já sí bíntì ò lébi dú wọ́n ṣe bá ó lè máa fi tòkò náà wọ̀rọ̀ ọ̀nà òṣè bá ó lè máa fi tòkò láwùjọ ìmọ̀ràn ọ̀nà tó lè mọ̀ mí. wọ́n kò dá sọ́kọ̀ pàpà ìṣe wọ́rọ̀ àmàtì lójúmọ́ ní ṣe rẹ̀ lè mú mi nínà wọ́n ti dé kùmàjà mi nínà. لأنزعن الذين آمنوا بالله وأعتزموا به وأعتزموا به فسيدخلهم في رحمته وفضله ويهديهم إليه صراطا مستقيما. Àmì bí ọ̀mẹ̀mẹ̀lẹ̀ jíjí ayé àná sí Adọ́máyé, abúdó fẹ́ máa máa ni ó ń fò ń nẹ̀fẹ́ wàhálà lẹ́bí náà hàmán ọjọ́ fún náà mẹ mẹ̀tì máa ní ọjọ́ ọjọ́ tí kejì mẹ́ bá rí láti mẹ̀tì máa ní ìmọ̀ tí àkékù mẹ̀tì máa ní rẹ̀ wàhálà lẹ́bí náà wata yudhiluhum fi rahmatin minhu ṣe ni rahama ewu ìwọ ní kò kẹsẹ ní ọjọ rahama ewẹ àmọ rahama ewẹ ọjọ ohun tó gbọ ìwẹ ta yẹnu wọn á dà mẹlẹtẹ rahama ewu ti rahama ewẹ lọ kò ń tọjọ lẹfẹ yẹ lọ ẹni kọjọ mu dé rahama ewu bẹkẹ nílẹ yìí kú lẹfẹ àkàyà ẹ fà títí no kira beki nana kira mali o ma dɔ kɔtili bisɛn kira ma dɔmɔ taki kɔtili increase increase le o don dirɔsa mɔtɛkima ɔni kitsɔ kpolo paa la wa te yi alijana ɔjɔ kuma ɔtɔ abajɔ yɛn kiri kodzi ayi na gbogbo la ta nɛ yi abibɔ agba kutsa nɛ ŋu ɔke kele kudu lɛ onya kɔmpliti azuma kpogbo ɛŋu lɛ dzi ta yɛ nɛ du ɛnɛ ti kple gbɔnyɔ kpogboe kpɛ otutu iti azuma la kpɛ ɔyɔn fɛ lɛ ŋu akpogbo yi ɔyɔ ti ka wa le kudu azuma kpogbo tsaka le kudu ma tsɔsɔ kati ŋu le kudu ame yi ti lɛ yi ta o dzi lɛ ohun tí ɛnɛ kele ku inɔ ma nu inɔ

kana kiman da ya ni ina ma ni ina ta ni ini yin o sa kala da ti ibe jama ibe to ibe o gbe ko je pe le ku ibe le wule to wa dele ha apo gbe je o de o wa wale naam يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد فلها مثل ما وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترى وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين وللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تفلوا والله بكل شيء عليم. àti àkíńjẹ mi máa lè bá kọjọ kà ní pẹ̀lú báwo kò lójú mẹ́la mẹ́lẹ́tìkì yẹ́sẹ̀ túnáka ọ̀yẹ́ nfẹ́lẹ́ ni wà níbi sọ̀lọ̀ láwọ̀ àlẹ́ ìkọ̀sẹ́lẹ̀. ma yọ wa nini bilikala alẹti o la wa kọkumarọ dakanya alebike amate mokoe jẹ ẹnẹ kinọya kitse nọma kitse niye kitse nata amate mbelẹmẹ ama ẹnẹ kileku inọyan inọman iniyen inatan amadegun leke. Wọ́lẹ̀lá orúkún tí kò tẹ̀ lára. Ẹ̀kọ́lù ìṣù ẹ̀kẹ̀yẹlẹ̀ ohun kò ṣọ́jọ́ wọn àtẹ̀yẹlẹ̀ tí kò ohun kò ṣọ́jọ́ ohun kógó lẹ́jọ́ lùdú rẹ̀. Wọ́n láwọn dàbí kéjì lẹ́yìnkẹ̀. Wọ́lẹ̀lá orúkún tí kò ọjọ́ yà náà pèlè ọmẹ káká níbi kí kàkà ọmẹ ìlúkẹ̀ lálẹ́kù oúnjẹ nẹ kìlẹ̀kù ìmánà yà ní nọmọ ní nàtà ní nìyẹn. Ìdábẹ́lẹ̀lẹ̀

olùbílẹ̀ rẹ̀ kọ́là á létù ó kú àtọ́gbà àwọn ọba yẹun ìtọ́nà rẹ̀ máa ń pẹ́lẹ́ jì gbólógbódó máa mójú kàdú kò pẹ́lẹ́ jì kìbọ̀ ọjà kà á máa máa ṣe rè. náà bọ̀rùn ẹ̀rí tó wà. àwọn ọba akẹ́dẹ̀ ìjẹun ìhóòdùbílẹ̀ màkà yín wọ̀ hùwà ìjẹun kìí ṣe nọmọ ayé ẹnẹgẹlẹ tí à nọmọ ayé onugbọlẹ yékìdẹ yìí èyí kàkà ayẹlẹ ọmọ ọmayọnu blẹ kì anẹlẹ tí ó kásìtì ìlẹ tó ní àjàká ìmátsọ ọmayọnu blẹ nẹnẹ tú rẹ ọmayọnu blẹ lẹyà tí ó kásìtì ó máa wò dúkìá nẹlẹ fẹlẹ jì kólógónú máa mú dúró wọn ọmayọnu blẹ àmì àti ní islam adjogbo ìkìbọ yìí tọ èkó ọbúwa èkè abẹ́báwá bájọ yìí ìnọyàn ìnọman ìnàkan ìnìyẹn ìnọmayọnu blẹ nígbà tí ìnọmayọnu kẹlẹ ká rema na reji bako oyo dunia ma chama ye ne kelen ye ko ko na tani ya be abe to ko ko na taka abe to ko ko ni ye ka tu ki je ne kele je le wo wa ya ritu ha o bodo ti ki aso ba lo wa ko chaka ba o bodo nje o le ba ama wo lo bele ha ku ma ti ama ye ki je ne ya ko chaka na bi ojú Àmá àtúrí kí ló qualify inú kí fọ́gbọ́dún abẹ́ yìí, in lam yakun laha walad. Ọjọ́ tí kàwá àìní àmá àtúrí kí báyọ̀ fi nàró ejú. Iṣẹ́ ń fẹ́ nẹlẹ́mà nà ọmọ ní ọ̀nẹ́kẹ̀lẹ́ abẹ́ abẹ́ tó ló gbilẹ̀. Táàkì á ní kí kó yìí. Sọ iṣẹ́ ń kó nẹ nọ mẹ́nẹ́kẹ̀lẹ́. Dábàá iṣẹ́ máa sínú ọ̀dà àwọn èrò dúkìá náà lẹ́gbẹ̀ ọmọ ayé onugbẹlẹ bàbá ẹgbẹ díje ìgbẹ kọbọ egun ìwọn tó rẹ níṣẹ ń kó lẹnu kúkì náà ọma ọma biologically son gẹgẹdẹ ń kìṣe nẹmẹkì àjẹnẹkẹlẹ ọmọ ayé asọba àbẹkó kékeré dábàá ìjọ mẹfà ìṣe mọnà làkùnrin àti kọbọ tí ò dúkìá lẹ àwọn ẹmọ mùsùlùmí làákàbọ tèmi kakọlà pẹta olólùwò sàmì bọ ẹgbàlá. ọbẹ̀ tí àjùlùkọ̀tà wọn ṣe amẹ́ mùsùlùmí ìjẹ́ ńkú ni lè kú ìṣe na ọmọ ẹnẹkẹlẹ ìṣe na wọn kà kùmà tsatsi atsọgbà ẹnẹkẹlẹ kékeré ẹnẹkẹlẹ ilé kì na ọkọ káàkiri mọ́mọ́ ẹnẹkẹlẹ lẹ́yìn múgbà káàkiri àkọlùkì alẹ́ gbàmáyé ìṣe ìwújẹ àwọn ọmọ alẹ́ lẹ́yìn ọmọ alẹ́ ṣe vegetarian mo máa màjá ti kọ́ọ̀tì ṣákáì ẹ̀ ń fi yín ayẹlẹ̀ ó yí lè ma bá a máa lọ́sọ̀ lọ́dà máa ń lèyí tó má gẹ̀ and all that islam àdúrà wọ́n máa yí ẹnẹ́kẹlẹ́ katsɔ ba ŋun le ku abɛtɔ kekele ŋun le ku fitse ŋu katsɔ ba ŋun lɛ tsi nɔmɛ nɛ kɛlɛ abɛtɔ tsɔ o kekele ŋun lɛ tsi nɔmɛ nɛ kɛlɛ daba yi tsɔ ta dia ɛkɔli àmọ́ àmì bó kùmà jogún ń tàdọ́mọ àti àwọn tẹ bìdọ́mọ dágbàkú nàkí nọmọ àtàjogún dágbàkú nàkí nọmọ iye àjogún dágbàkú nàkí nọmọ ọ̀yà àjogún àmì bó mẹ́ta kàkà ẹ̀lẹ̀ iṣẹ́ ń pẹ́ná má dọ́mọ ní ẹnẹlẹ́yìn mú pàlọ́ péye ẹnẹ kì í péye ẹ̀pẹ̀kọ́ ó dùn ti kẹlẹ́ àlà tó má dọ́ àyẹ̀lẹ̀ ẹ̀hún tí kò láti kẹlẹ́ àlà yìí ìnàta ní ìnìyẹ ní ìnọ̀yà ní ìnọ̀mà àmọ́ iṣẹ́ ń pẹ́ná ṣe nọ̀yà iṣẹ́ nọ́mà bẹ̀kí iṣẹ́ nọ́yà iṣẹ́ nàta ìyàṣẹ́ nọ́mà tọ́ àtà ìyàjogún ọ̀yà ńlẹ̀ ìyàjogún ọmọ àtà kọ́dá tíyàn kó òwe jẹ ọmọ ayá ọ̀yà kọ́dá tíyàn kó òwe jẹ ọmọ ayá iye kọ́dá kó òwe jẹ déédéé iṣẹ́ nọ́mà tó alhajẹ́bù alìsíkáàtù bẹ̀kí alhajẹ́bù anakọ̀lì hajẹ́bù nakọ̀lì òun á kẹrẹ̀ bí àtà bọ́ọ̀ pai iye ní ìyàtọ̀ bá ta pai iye kọ́yà ẹ máa dọ́ra jẹ́bù lọ́pọ̀ yìí ohun tí ìyá ẹ jí pé e jẹ nana wá sí e jẹ kẹ́kẹ́ ìwé ìjẹun kọ̀ ọ̀yà tòlẹ̀tì náírà kì má nọ màá ní ogun ẹnlẹ ọkọ ọhún lẹẹdí màmá pẹ ẹ máa dúkìá kìnnìlẹ pẹrú mẹlẹ.

beki ichie n'ihe beki ichie n'ata beki ichie n'ọya ajabụl iskatụ ọmaye mahụ kpọdatịnyome ebije ge nkọbọ eneke adụge emado al E ma mụọ taye geyege ogwejete ajabụl iskatụ ma he n'okwe ogweje amaghịcha nke abụ emela emadọmọ ni ewe ogweje iche nkabelelọmọ ekwe ogweje ọkpata ogwe kpee ojú ṣiṣẹ́ kálùnà kọjẹ lójú kú lọ́ máa fa ìgbàdú. Yàtí ẹ̀rùn kì á nyẹ́rù bìsí tó jà nàìjíríà yìí, yà á ti hù dá. Ẹ mọ́dù á ẹnẹ́ kàbí di ẹsẹ̀ ní kejì ní. Má ṣe káfù ní kó nàìjíríà bẹ́ẹ̀ lè jìjì. Kẹ̀lẹ́ á wẹ́dẹ̀ owó jẹ ní torí bàbá mi, á ọmọ jọ lóhùn bàbá hà ilé bàbá ṣe ní ya be la yo le go so mi o mi o ma e baba o le ama je me ti de ko je pe le ko wu la ti ala ti ala ti na de sura ka de won ke فإن كانت فإن كانت ابنتين. أيه كا كالبيت نروج مكو ومن هو ذاك فإن كانت اثنتين أما ما ينقله كما ينقله تنسي كوكا كما كي ودوك يا شباب لا كده ديك موجي كده لا. فإن كانت تيجي ما فيها tí wọ́n ń lójó yìí gẹ̀. Kọ̀yìnká nẹ̀tẹ́ àti nẹ̀tẹ́ yìí. Bíṣẹ́ ń kí jẹ́ jìmá tí àmọ́ ó nubilé nubilé mà ṣe nà án. Ilé àmà òdúkìá sọ́kọ́ malẹ̀ pẹ́rẹ́ mẹ́ta. Màá mú kó kàdú, màá mi tù tọ́ dùdú màá tó kànú tánà. Bíṣẹ́ ń kí wọ́n kéke màá fún akọ́lé jì kó mójú kàdú. Bíṣẹ́ jìmá ṣe máa ń kọ́rẹ́ ta. Ó kó kà, ó kà kí àkótánà, ọjà sàlù kùmá ṣe. Ìmà òdúbilé dẹ̀ náà.

wọ́n ní sá àn amúnibìlẹ̀ dọ́tọ̀ àmàlà gbogbo rẹ̀. ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ ni mo máa fi òun ṣẹ̀yẹ. àmà gbogbo nọ́mọ alábẹ́rẹ́ máa gbọ́ ma. wọ́n lè zẹ́kẹ́rì mísìlá hàbìlì tó ń fẹ̀yẹ. ilé ọ̀nẹ́kẹ̀lẹ́ ọ̀hún adójú méjì onúbìlẹ̀. ojúwe ìjà ń kó nà lẹ́kú tàbí kó máa jẹ owó pélé ọ̀nẹ́kẹ̀lẹ́ tó kà onúbìlẹ̀ àti ìmọ̀ olùkí alẹ tsaka máa fẹrẹ lẹ ọnà kẹlẹ méjì kó olùbìlẹ àgbókò kàdó gbẹnẹkẹ níbi ọnà kẹlẹ kókè mẹ ojú lẹ lẹ máa mẹnẹ kẹlẹ lẹni tí olùbìlẹ méjì ẹtí kẹfà dúkì anakó yánà méjì o jẹnẹ kẹlẹ akó jẹmọ ẹtí nìyí jẹun pẹlẹ tí fọmùlà máa kó gbọ lẹ fitiri kẹfẹ very simple àti kẹfà dúyì abẹlẹ wọdẹgẹ iṣẹ ń fi ṣe fàmàtse. Ọnụ ekele jẹta tónúbilẹ̀ àjẹta ẹ máa kọ́ máa pẹ́ ẹ fà olú máa pẹ́ ẹ olú máa Ekele bẹ̀lá máa kọ́ mi iṣẹ́ ń kì ogúnlẹ̀ kpakpẹ́lẹ̀ tẹ̀ la nyamẹ̀mẹ́ la ma do yọ yi bísọ̀ nkẹ́nẹ́kẹ́ la wá ẹnẹkẹ́lẹ́ ka ẹ̀mẹ́ dìbò ẹnẹkẹ́lẹ́ ka ẹ̀mẹ́ dìbò kéjèjé gbọmẹ́ ta jòló dẹ̀ tẹ̀fà dẹ̀ onímọ̀ àbọ̀ ayọ yi ma dé ma mó fó kàdé ama kó fẹ́rẹ́ simple dẹ̀ يبين الله لكم أن تبينوا wọ́n ṣe ló ń gbàgbé ọmọ yìí lẹ́sẹ̀ náà kì í kí fíkì òun kì á ní kí fíjẹ́jú pẹ́ òun ṣiṣẹ́ òṣèjú ọmọ àwọn àkàyẹ́ ṣiṣẹ́ òun tàtà gbàyè dọ́mọ máyà mọ́ máa kùmà ojú wà á máa gbẹ́ àti àbúrò àti fún un tso dzi kakó wodzi mɛ enu akalẽgudu lɛ iye tso dzi kakó mɛ fa jɔma wokɔ ɖe fa lɛ iye no ka atanugo no ka ilia ma yi kini ma mɛ fa iye mɛwodu kakuma wakɔ dzi ka ɛɛ ekpɔru mɛ fa ilia lɛ gɛ mɛ fa tso títí ebi ó máa tó yọ pẹ̀sẹ́ńtéèjì ńlá máa wọ̀ ma un káká àwọn ọmọ máa mẹ́kìlọ̀ púpẹ́ ìṣẹ́ni olùkàkì àná wá iye ìdáwọ́gbọ́lẹ́dẹ iye wá kìtsọ́yà ọ̀hánẹ tọ́mọ àkàlẹ́gbàgẹ̀ olólùwọ̀n ìṣẹ́ kìtsọ́yà àkà ò nẹ̀nẹ́ ìṣẹ́ kìtsọ́yà tí àjò kà èsì òun kété àlejò mẹ́jọ ọjọ́ pẹ̀yò akọjọ pẹlẹ mẹtí mẹ wúlábí àmì àlè bá bẹlẹ lẹ. náà yorùbá yìí ń lọ lẹ́kùn jẹ̀bi. ọjọ́ bá ti ìgbẹ́ yìí ń lọ lẹ́kùn ọjọ́ àtàbíyéjú ẹ̀mẹ́ pọ̀la ọjọ́ pọ̀la wọn àtàbíyéjú ìkìlẹ̀ ẹ̀mẹ́ ìgbẹ́ yìí ń lọ ọjọ́ àtàbíyéjú ẹ̀mẹ́ à ń fẹ́ ìlú torí fún ńlá.

òtútù ìṣe jáde àmì mẹ́mbà tó kùn àjogún ìṣe ìṣe mẹ́mbà tó kùn àjogún máa wọ́n dé lẹ́wọ́ kájú wọn dàbí àjogún bẹ̀. màá yẹlẹ pàlù màá kàn ẹ kò máa kọ̀lá yẹ ẹ bẹ kíjẹ kalẹ̀ ń iná ń gbó pé àtìkú tẹ̀lẹ̀ tánẹ̀ táàkì náà máa tàkẹ́ ní tọ́lá tánẹ̀ wọ́n dé àbó kùn àjogún ẹ sì ní kẹ pé bọ̀ gbìyìn lè tó àdìgbàgbà tó kẹ má dánmọ́gẹ̀ ní bẹ́ẹ̀ àmọ́ àwọn òde òwe yẹn èyí lẹ́kẹ́tẹ́ òun ẹni kẹ́kẹ́ yìí àmọ́ àwọn mi hàlá nìyẹn ọjọ́ pẹ̀wìn tíṣù ẹ̀gbẹ́gbẹ̀. alẹ́bíṣẹ́lẹ̀ ọ̀la ẹni ẹ̀kú tí kọjọ́ pọ̀wù yìí àti kẹ̀kà kẹ̀tẹ́ jùlọ ọkọ̀ ètò ẹ̀nẹ́ ẹ̀mbà lè kú pẹ́ẹ́mẹ̀ ẹ̀rọ̀lẹ́sù ẹ̀nẹ́ gẹ̀. ẹ̀nà dàbíyẹ̀ ẹ̀nẹ́ ní. ẹ̀nẹ́ Wọ́lọ́wọ́ ìgbìyànjú ṣe iye náà ni. Ọjọ́ tó jẹ́ kí nù máa ń dú ìje. Ìjọba jáde kí jẹ́ kọjọ́ máa ń pẹ́ pẹ̀lú àwọn bá níbà. Olùjíṣẹ́ náwó mọ́. Òbí ìgbìmọ̀ má dọ́mọ rẹ̀. Dábàá ṣe mẹ̀lẹ́ kọ́ jẹ́ ẹnì kí àwọn ọ̀dẹ̀ṣọ́jọ́ àwọn ọ̀dẹ̀kọ́. Ìṣà mi kùmẹ̀ pẹ́lẹ́ rẹ̀. Ọ̀pẹ́ kọjọ́. Èkìdẹ́ ṣayọ̀ fún àkìdé ìtúrọ̀tì nìkan. Tíde kana tùyé hun títú abájọ màdó àkìtúrọ̀tì máa yìí bá. Ọ̀gbọ́dá máa ya kìdé ìtúrọ̀tì lẹ́yìn ìjẹ́ òmẹ̀dínà màrọ̀gún. náà máa ń sura medina tẹ́lẹ̀ yari yàrá tírẹ́nì ìwé mùsùlùmí gbálí sura medina ya ìbò ìpele máa ma mí sura medina sura maka ẹ̀jẹ̀ náà kìdé ya ka ojú lé yìí kàábọ̀jọ́ ti kù ẹ̀gbọ́ fẹ́ kú ẹlẹ́lẹ̀ sura medina di miatun ogun mẹ́lúkà èyí ò fi miatun wá ìṣirò náà ọ̀gbọ̀n mẹ́fà ní ọ́n méjì àbẹ̀fí ní ọ́n mẹ́ta ọ̀hún ìjì ẹ̀rí tó ràgídẹ́ akọ́ ayé bẹ́yà ni ìsìnfà ilẹ̀ òkú òdì àbẹ̀rẹ̀yù àkàtánà ìbẹ́ ìpẹ̀sà kọjọ́ ìdínà àbíkó rèé lápàdé ẹ̀kọ́ ọjọ́ ó pẹ̀tọ́ alìsìlámì èyí ìsìlám wàlá haramun ela ma sura kide akwa jala ki ina unduki achi haramu ila ma harama la kiye mwe kwa yote shi haramu wa shi haramu wala halal kiya na unduki achi halali ila ma ahala la kiye mwe kwa yote shi halali wala duhulu fi hada yeki teto peki dei alqawli ukola nuko beka wala amal au kolo peji naam بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود وحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم إلا ما يتلى عليكم غير محل بالغيب وأنتم حر إن الله يحكم ما يريد. Láti ẹ̀ka ti súra Mèdínà ti súra pátá àwìn sí. Láti rọ̀ dá mi ìbéèkù màtàmí ìbéèkù. Yá ayélujára àmàlù. Àmẹ́ mẹ̀dọ̀gbẹ̀ta ọjọ́ àmì ìjàmí ìbé ọjọ́ ẹ̀fẹ́ yòrò yìí. Àwòkú bínú òkú òun dẹ́ kírun. Àgbàlùsá nẹ̀ ọjọ́ kùmẹ̀tì lẹ́mẹ̀ọ́ pẹ̀kọ́. Ẹ̀hùn ṣàgbàlùsá nẹ̀ kàtí kàdébùsọ̀lọ́lá oúnjẹ gbajú ẹun tí màá tẹ̀kọ́ náà kí náà rí níwò ìwọ̀wẹ́ láìlá ìlàlá muhammadu rasulillah sallallahu alayhi wa sallam agbára náà èjì oúnjẹ akíní ẹ̀jẹ̀ jẹ́mi àkínnẹ́lẹ́ dúkẹ́ wọn rà ń gẹ̀ nílàlá tí ká títí muhammadu rasulillah àrùn ọjọ́ tí a bẹ́ẹ̀ kí muhammadu kúbọ̀ náà ọ̀rẹ́ rẹ̀ náà àwòkú kọ̀kọ́ ọjọ́ ẹ̀ka bẹ́ẹ̀kì dẹ́ yìí ẹ̀kí wọn rẹ̀ wọn múnà níbi ọjọ́ ẹ̀là ka bẹ́ẹ̀kì ẹ̀kí àrà lọ́jọ́ pẹ̀wé ìmájà níbi náà gẹ̀lò bá máa kàtá nẹ̀ yìí wọn ọjọ́ a máa kàtá nẹ̀ gbalu wọn ọjọ́ a máa kàtá ẹ̀hún lẹ bàbí kọ́ ọjọ́ àwòlá bí ọjọ́ tukọ̀ máa pẹ̀ fọ́wìn ẹ̀hún bí wùkẹ́ máa lù gbàwọ́ jẹ́ nẹ̀fẹ́ yìí lé. أُحِلَّتْ لَكُمْ بَهِيمَةُ الْأَنْعَامِ Ẹ̀fẹ́ni òun àtẹ̀mú tẹ̀fẹ́ àmẹ́ àgbẹ̀yí mẹ́tìlá náà. Àmẹ́ wọn rèé yóò bọ́lá ìwé yín. Àbíkọjọ́ ti rúmẹ́ torí fún mẹ́lú àjò yín kété pàmà. Mẹ́jẹ̀ yóò kété pàmà. Àmẹ́ wọn rẹ̀ tọ́ wọlbẹkẹlù okuna dọkùn tsinike dàtí yín kẹun dún wọlọkẹnẹmù amala amewo ameokolo ametẹlẹlẹ lọtsinike ju yín ká títí ayé wẹ dẹ amadẹ má kpọ nànyọ rẹ fúnyọ la o dún má jẹun dún amawo nẹ báyìí tó tsinike dodo yìí ó kété ọmọ àtàyè náà tọ abe ẹgbẹ anagbana yìí akpè abẹkẹjì òwe kó tsinike tó yẹ ó kété.

daba ti ke mo emu ile ke mi are mi uniform aje le ko yin e ti pa ni ara mi ji aje gani ka o pa mu inna yahkumu ma yuri ma ni ma yuri wa de ki ro ya ke la yusalu amma wa yusalu ki no je ke ohun tẹ́lẹ̀ kí náà dàkí aná màdù èlì gómìnà ní kí náà jìnnà kálẹ̀ tó jábẹ́ ẹ abẹ́lẹ́ ta àbẹ̀kẹ́ rẹ̀ kọjọ́ rẹ̀. يا أيها الذين آمنوا لا تضلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام ولا آمين البيت الحرام يبتغون حكما من ربهم ورضوانا وإذا حملتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان اتقوا الله إن الله شديد العقاب sẹ́mi jùlẹ́kà ìṣúra mẹ́dínà nẹ́ iṣẹ́ ń fẹ́ lójúlé màmá yà wọn ṣáájì ìdábẹ́lẹ́ àmúkọ́ṣẹ́ kìdé òun ṣe nánà òkọ́ṣẹ́ kìdé yìí kìdé ṣe tó yójú mẹ́rin lò ọ̀yẹ́bẹ́rẹ́ yá ayéwà lẹ́dínà àmọ́ àmẹ́ mẹ́dọ̀gẹ́sẹ́ ọjọ́ látẹ́kì lóṣà ìrẹ̀lá ẹ̀hún tú kìjẹun kọjọ́ kàkúmẹ̀ kùmọ́ gake wọn abẹ́ ìṣe wọn aráàmù ìṣe mẹ kótsokótso mẹ kí mo dẹ̀fẹ́ mẹ kí o tún. ọjọ́ pàmò ẹ̀kí ni wọn abẹ́ ìṣe wọn èlé pé òun ṣe mẹ látẹ́jì lò mẹ kí o dẹ̀fẹ́ nù amẹ mẹjà mi bí òun yà sà ọmọ yìí akábìrì òun ni aráàmù kákí nà mẹkàrú rò akábìrì òun mùsùlùkì òun ni aráàmù kákí nà mẹkàrú ṣírìkà òun lẹ́yìn amẹ mẹjà mùsùlùmí amẹni aráàmù yìí ẹ bẹ́ẹ̀ kí wọ́n tọ́ fún mẹ́tì gẹ̀ náà bẹ́ẹ̀ ni gbọ́ mẹ́ òmùnì à. wọ́n lọ ṣẹ́wọ́n olùhàrọ́. akẹ́lẹ́gbà gẹ̀rẹ̀ ó fi ìlìbò ṣé náà mo fi ìlìbò kọjá ẹgbẹ́ ló ti tẹ́ kàkí ni ó ṣe lẹ́lẹ̀ ìmọ̀ àti àmà kábìrì fún asẹ́nà ìdá mẹ́nu àmẹ́ kí àná lábọ́mọ́ mẹ́kìrà ìlú ìrùn mẹ́hẹ̀dọ̀jẹ́ kámọ̀tìlẹ́kì lèwu tọ́ ó ṣe lẹ́lẹ̀ mẹ́kìnà hotun àmọ́ ẹ̀jẹ̀ kì má ṣàmà asẹ́nà ìdá mẹ́nu. na'am walal hadaya abala bagare hadaya eki mama dunyere ko mat patan mekimul dete mekpa gbogbo yumejun na'am walal qala ana deume iki adiyu ko to lewon re eki alaru ji hadaya dabe gulu kabi be oguse ko ajile ma etun para ma iba n pele ma mi ma awon be mẹkìtì lẹlẹ mẹtọrọ kí bẹẹ kọ àwọn kọjá náà lórí tilẹ náà. ولا آمين البيت الحرام jẹni kaaba jẹni kuyó di ma lẹlẹ ṣe ọjọ kẹrìkà mú ojú ọdà tó bá bẹrẹ ìlú sára mùsùlùmí mi ó nẹ dágbà pé ẹnẹkì pàtẹ ẹni kìra ẹnẹkì pàtẹ ẹtí lẹwọn fẹẹ pa kojú ẹjẹ nira ìkùn ìra ẹni kọ́kẹ̀lẹ̀ awúyẹ kàába ẹ̀rẹ̀ kàába ọmọ ọ̀yẹ̀ fúnlẹ̀ ni ẹnẹ pẹ̀wúyẹ rẹ̀ kàába lẹ́jẹ̀ náà òjẹ́ èjì. iṣẹ́ fi náà oúnjẹ ṣe ládìde oúnjẹ kí kó pàjáká mú àmọ́ ìwé ohun àpàtẹ ẹ̀nọ́bẹ ẹ̀nọ́ kẹ́ẹ́ kí á kó ojú wọn pa ọ̀yẹ̀fẹ́

leke kpaka ŋuti ɛtsi nɔ de lɛ lɛ ama dze ko ŋu ɛli ke ma ke dze ko owu wa mi ti ŋu yɛ dama omi dɛm dɛm ŋu yɛ ɛmu yɛ atɛ ŋu dama wo du ŋu dɛmɔ wala ami na lebe tɛ hã la naam. yɛ ɛsɛ wo na fɔ fula mi rɔ.

ilo kie wɛ gɛgɛdɛ wɛ nɛ wɛ mati fi ne ke wɛ wɔta tse kia na mi dɔ lɛ aŋɔ lɛ itse fi tsa gbe kɛ ite mi tse kɛ hi atitse kɔlɛ mu tsa gbɛ mɔ lɔdzɔ kuta mistake kɛ ɛrɛ ɛrɛ kɔ kìí máa tsɔ wɛ gbódì àmọ́ àtẹnu tó yé wáyé wáyé kẹ̀dẹ̀ má nana lọ́lọ́ ní ti dìẹ̀nẹ́ yorùbá ayẹ̀sẹ̀ rẹ̀ dẹ́nu màtí tsẹ̀ bọ̀lọ̀ màtí yáàbì màtí tsẹ̀ bọ̀lọ̀ tìtsẹ̀ kẹ̀dẹ̀ fífọ́ lọ ẹ̀dẹ́ kẹ́kẹ́ amma yake ya kul kul kul kul kul wani ya fara da wai hada min wani yana da wai da halarcin fasad na'am ولا يجرمنكم شمعان قوم Ọlọ́pàá ni àìdá mi tó kà kíkù mẹ́jẹ̀ ń dúdú kà mí gbẹ́lẹ̀ rẹ̀, màtí nà àìdá mẹ́ gbélé gbèlè kásìmọ̀ lè ṣe ààrẹ mi kí ilẹ̀ kíkù mẹ́jẹ̀ náà ń. àrùn tó tó kò máa lè lè jíde lọ́wọ́ ní àyùntà lẹ́nu. irúkùmá sọ́nà ni mẹ́ gbélé irúkùmá kí wàá ti ọ̀ ìbádàá mọ́tíláṣí ààrẹ mi mà fún ẹ̀dọ̀ jẹ́ abúmẹ̀ ọ̀pọ̀ṣúná ti ní nẹ́ẹ̀kì mẹ́ra ìlú ọjà ìbẹ̀rẹ̀ mẹ́kì ìjàbọ̀lẹ̀ ní. àdọ́mọ́ gbẹgbẹrẹ nìyí mẹ́fọ́ má ra ìlú ẹ̀wọ̀n ikọ̀ jẹ́ nà

ولا تعاونوا على الإثم والعدوان Ìkọlá ni ojú àdúrà ọjọ́ ń dágbà kíjẹ náà láti èjì, dágbà kíjẹ náà ọ̀páká èjì, dágbà kíjẹ dé èjì. Ìjọjá àdúrà ọjọ́ ọ̀yà ìfọ̀rọ̀ ní ẹ̀kí ìjàtìkọ̀ ohun ojú ẹlẹ́lẹ̀ ń fọ́ náà ní. Bọ́lúwòdì wa lọ́kí àjàtìkọ̀ ọlámẹ́dì ìyàgbọ́nẹ̀. Ẹnẹ́ kàmàtí náà ìdáhùn sáká mẹ́tì bọ̀ọ̀ mẹ́ẹ̀dùn yún ẹ̀ńdílẹ̀ kìrìkìtì náà ẹ̀nẹ́mẹ́. Èyí àárẹ̀ mi ò mọ́lẹ̀ jabal mekiji bɛ nukumɛ jabalɛ naa wasakunlɔɔ a ko bɛ n tɔmɛ a ti kɔjɔ jɔ ka kiri ye. inna allah shadidul iqab. a ti kɔjɔ ne ba inna allah shadidul iqab. ɔjɔ tɛnɛ kí a ti wo eki gɛlɛngɛlɛ fiw kila bɔ fɛ ɔdi agbɔmɛgɛ ɔdi mun na wọn wa medina dɛ. حرمت عليكم الميتة والدم ولهم الخنزير وما أهل لغير الله منها والمنخنقة والموقوطة والمتردية والنصيحة وما أكل السبب وما أكل السبع إلا ما زكيتم وما ذبح على النصب وأن تتقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشوهم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانب لإثم فإن الله فإن الله غفور رحيم أما دلهم وايك سورة مدينة أما سورة بلنا دي أولى أنا رايك على رمى أولى دي رجال سورة Ọjọ́ ìgbọ́lá ni ọdún múlẹ̀ dẹ̀ mẹ́lẹ́ mú mẹ́. Wọ́n fẹ́ kí kí lọ náà. ɛla e e do mɔmɔ aki bisimila itakuma kpan haramu jɛ kijɛ kijɛ nɔga kia do anɔ la ɔgele lɛ iya n'owu yi tɛlɛtɛ la mɛ musulumi mɛ kijɛ naam. wàdàrú alákùnrin ṣẹlẹ̀. alóba kẹlẹ ẹbí la lọ yàá la lọ́wọ́lì màá gbà owó màá yẹ̀wò náà ko yìí màá yẹ̀yìn ọ̀dàbọ̀dọ̀ haram lẹ́lẹ̀ adama yìí náà kọjá náà bẹ́ẹ̀ ló ti àbẹ̀rẹ̀ kékeré ta kàjàká náà tó lẹ̀ sílẹ̀ fúlà náà hàn. Bùsà àṣetò ní máa òrò ní ilé ta ẹ̀mí ìyàtọ̀ àmọ̀ òrò ìlà ayé me ta illa yakuna majdatan aw kaman mafuhan aw lahum bi innahu fa innahu rajulun aw bisqa aya falani ul kama ya muhammad sallallahu alaihi wasallam nara ajibi Omi lílò tí ẹ ọjọ́ ti wá ẹ̀hún mi alùpùpù kìlò jí máa àdíjà ká àmọ̀já yìí náà. Ọ̀rẹ́ mi yàgbà àwọn. Jẹun fi pẹ́ kó náà jẹ dágbà tí tù jẹun èkó òun ṣàlébì jẹun ìkíní. Ọjọ́ tó tọ́ lọ ọmọ ẹkùn ẹ̀jọ̀ lánàá lójú àyè. Iṣu jẹun ìkàlébì jẹ kákídé ọ̀hún ti pẹ́ ká jẹ. Yẹ́nà òun lé òun dábí. Ó máa kọjọ́ àgbélé má ti jẹun èkó òun ṣàlébì jẹ ujenwe ekije ji ame kọjọ mmadụ ji haramu gị n'ime efe iji ome kakite na eke mdachi haramu ẹgbẹ́sẹ̀ nkìtì múṣe wìkì tí ní ọjọ́ màdọ́ múṣe fún Emuche haramu a harami ti mẹ́kí jẹ́ kí tẹ̀mára ló mẹ́ náà. Àwọn àrùdá lẹ́kọ̀ọ́ àrùdá Akẹ́kẹ́ ló kó ẹ ló kó harami ti ajú akwụkwọ àwọn yóyó lẹ̀ harami ti mẹ́kí jẹ́ ọ̀gá madɔrikisun madɔnɛjɛsun ɛlòkó edze gbɛtsu edze tó kake ɛlayi sɔla wɔyi lɛ wò rikisun ɔyɛ fɛlɛ ni rikisun edze rikisun edze nɛjɛsun edze naam. awo obìnrin lè mọ eré láàyè bí. abẹ́rẹ́ bá kẹ́rẹ́ fẹ́ ń kuma pa wẹ́rùn-ún múnẹ̀ má jọjọ́ ẹ̀ ń kuma pa ẹ̀bọ ẹ̀ ń kuma pa bìjìmá ń kà. ìmáàtì tó lọ́jọ́ ní màmá àpapọ̀ lọ́jọ́ ní aráàmìjì ẹ̀hún méjì rẹ̀ o ẹ̀hún kò máa ń fa tòjì máa wẹ́hún kà dábàá kò máa tó lọ́jọ́ ní máa jẹ dábàá kò máa kí bísí láàyè àmọ́ ẹ̀kọ́ máa pa wọ́n máa jẹ ẹ̀hún kò máa làwọn pa ní owó owó iṣẹ́ mo máa pa wọ́n yín màmá àkàkí bísí láàyè máa jẹ ọ̀kà tó ṣe náà lójú kó náà. فمن اضطر غير باق ولا Ọ̀rẹ́ ni ẹni kété kò nà lóko lè fún wa jì lé lẹ́bí ọ̀gá ti di ẹ̀rùn lẹ. Oṣẹ́ ní kàtá ní èdè òkò ọ̀jẹ̀. Ìlú ńlá ka ilẹ̀ ohun dúkìá wọn nẹ̀gẹ̀ ní kí ẹ̀hún kàkó ẹ̀hún kùmà tí ó lè. Àmọ́ àwọn ẹlẹ́kìlẹ̀ tákébí lẹ́mú gbéra ṣùlá aláṣìlẹ̀, wọlá áàdì, tí àṣẹ́gun ìlú táàmù ní ọ̀la ìsúnmọ́lájì náà. ìrìnà ọkùnrin rọ̀ ní ìgbà ẹlẹ sátọ̀ ọ̀gá ìdí ẹ̀wẹ́lẹ̀ ìgbìmọ̀ dáhùn lẹ̀ yá bí múnitì tí ó ń kí àwọ̀ gbẹ́lẹ̀ lóko. nọ́mbà tí lẹ́nu jẹ́ rẹ́nu òun dì múnitì lẹ́wẹ̀ ẹ̀ náà jẹ́ náà ló túbọ̀ ọ̀gá suna iya tura ka dai wakar lalata. Wala mun wani sai ne. Ai loko harami ce ba fiye. Amma kuri ne ne wani da lalata. Yau kuma ba ta ji ma wa muna kuma ta jale bayan na'am. Walmoni kwani ba. Ni tiri ki anawa màá wú ti lọ́kọ́lí gbogbo kìlẹ̀ kú ṣe má jẹ. Ilọ̀ màá wú lọ bẹ́ bọ́dá yẹn. ìdí ìjà mi náà gbogbo èlò fọmọ ara mi kì í má jẹ ẹ̀ka sábà òṣìṣẹ́ kò má jẹ lẹ́mẹ́ náà yẹlẹ pa ẹ̀. màá mú dùn máa ń wọ́n tẹ́ ká máa dùn lẹ́ ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ẹ̀bọ pa pa làwọn ara mi ti jẹ náà. wọ́n mọ òwò. yóò kò máa nù ti ti ti tákùn máa pa ara mi jẹ pàkínà pa àmà màá dẹ́gẹ̀ àmà dùn ẹ̀rẹ̀ rẹ̀ wẹ́

májẹ̀ náà. Ìlà máa rẹ̀ kẹ́. Ṣé ọkọ̀ ṣe pàtó ń jáká ìdí ìpìlẹ̀ yìí? Tákùmẹ̀ mọ́ ọ̀bẹ tí mo mẹ́ àti bísí láì tákùmẹ̀ àjẹ́ yìí. Tákùmẹ̀ gbọ́dọ̀ pàtó lì pẹ̀lẹ́ àtẹ̀rẹ̀ bọ́ ọ̀rá ẹ̀wọ̀n ṣe bọ̀ta. Lékìdí ẹ̀wọ̀n àwọn ajára kìíní ṣe ń fi mọ́tò lé àlọ́ ẹ̀wọ̀n rẹ̀ pa. Mẹ́kíjẹ́ kí kú mú ṣèlú. Ẹlẹ́kìdí ọmọ mẹ́ẹ́ka mọ́bẹ̀ẹ́dùn ló tó kí ilẹ̀ fẹ́ẹ́ mú alala bɛ jibo, gbɛte kɔ ayinla ɔjɛ kɔra yi mo bɔta mɛ baba o fa toduki musulmi ki nɛ fi kɔlifa yi musulmi ki jɛ ba bisimila yi ila ma bɛ keetu tí a mɛrɛ kuma tí o yi kí a lɛ bɛ mɛ kuma jɛ o ti kuma lɛ a fɛrɛ kɔ kɔra yi dɔ ta kuma o o ma zo bi ma ala nù. bɛɛ kɔ bɛɛ tó kuma gba yɛ kɔ. a ma a ma gbadu mɛ tí na ta yi mɛde tiɛ mɛyima ni mɛbiɛ tiɛ kɛtu yi gbokuma tiɛ bɔ dakuma ɔ ayikɔ ɔlɛ ɛlɛ wata ayikɔ tso yi daka wata tam ɔjɔ kuma tso gbe lɛ la ɔdu ko gbe la ko ekidjɔ dzi lɛ lona ebre deɛ la yɛ bayi gadi kɛ lɔ ɛdzɔ dzi lɛ lɛ ayɛlu kura ni kaya ti ara mi ti ɛnu du kuma ɔkpa yɛ bɔ daba yi tsogu kuma ɔkpa yɛ bɔ tsɔ olivɛ dɔ daba yɛ ɛlamu lɛ to do ikpa nɛ la.

وأن تستقسموا بالأزلام Dika mi na na na lálẹ́ àbẹ̀yìn níṣẹ́ ti bẹ́ẹ̀ kẹ́lá dúpọ̀ ẹ̀kọ́ ọjọ́ kí alẹ́ kó ẹ̀kọ́ àwọn àti àmásì láàmú. ọjọ́ bẹ́ẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àti oníkàtà yàwó mẹ́ta tàpọ̀ náà kó islam náà rọ síyàn yàwó mẹ́ta síyàn kó islam kristian náà. اليوم يئس الذين كفروا من دينكم. ìdáfẹ́lẹ̀ ìgbìlì ti dẹ́ ìpẹ́yẹ́ fẹ́lú dáa jẹ́ òwì mẹ́màkìm àmọ́tọ̀dá ẹ̀mẹ́lẹ́gbọ́n ami be kuma chama kafiri laisa allazina kafaru min dinikum ma chami be du ko ha ti ni me la li ti adi ni mame ama che majara kiri ti ya ni islam ama oni ki wo palo be akafiri du ti le ni ama che ni. je ma ma cha ku ba islam ujade kuma batma cha bi islam ti ya ki ma islam palo be je ko te du be oye ni o keliga heche islam ni de ile bile leme ama ma che che kuma

imepela meleki eeil yenchelad ekie a ekie ha na-ekie aụk we lada ekide ko a kado eoị nwa prbụ megị maọ dị e ẹ̀hún ti dé àlùkùrán lẹ́ báyìí àdìsí lẹ́wọ̀n máa dọ̀ ìsìlámù yìí ẹ̀hún ti dé àlùkùrán kìnnìjìmá báyìí sàlẹ̀ sàlọ́láhu àlùsọ́lá ti ẹ̀hún kẹ́wọ́ ṣe ẹ̀hún bẹ́ẹ̀ ṣe lẹ́wọ́dún kí ìsìlámù àmọ́ èyí má dé àlùkùrán kìnnìjìmá ìmọ̀ àdé àdìsí sàlẹ̀ sàlọ́láhu àlùsọ́lá mu ẹ̀ ṣàkà ṣe ẹ̀ ṣàkà mójú tó yá wọ́n rẹ̀ bí kẹ ń kìdí àlùkò àlùmẹ́lù sí islam ẹ ń kìdí àdìsí ọmọdé sí islam pé ọjà sùgbẹ́dẹ bàbá mi. Ẹnlẹ́ kóró bí màmúmọ́tò. Anẹ́dú kejì àtàyébí ó pọ̀ jẹ̀ náà. Wọ́n èrò mọ̀tọ́jọ́ níbi ìyẹyẹ. Nígbà jẹ́ léèkì dáadẹ́ tó àdúrọ́jọ́ òlè àdúrọ́jọ́ òun lè dákọ̀wọ́ mu òun ibi pọ̀ yìí. Ìjẹ́ni àdúrọ́jọ́ ìlè ìbílẹ̀ kí pa fọ́ ọmọ. Má dọ̀dà àwọn torí kí lọ kàdé ohun tó kàn jàrá mi.

fẹ́yìn aláha gafúrú ọjọ́ tí náà bí báyìí rahim ẹni jí mo mi kí. rabbana wá lákàlà mọ̀ràn bá náà bí hamdika aṣáájú àmì ilá ilá àtàrà alaykum wa rahmatullahi wa barakatuh. Thank you.